jẹ́nẹ́sísì orí ìkeje olúwa sì wí fún noa pé ìwọ wá àti gbogbo àwọn ará ilé rẹ sínú ọkọ̀ nítorí ìwọ ni mo rí lí olódodo níwájú mi ní ìran yìí nínú onírúurú ẹran tí ó mọ́ méje méje ni kíwọ kí ó mú wọn wá àti akọ àti abo rẹ̀ àti nínú ẹran tí kò mọ́ méjì méjì àti akọ àti abo rẹ̀ nínú ẹyẹ ojú ọ̀run pẹ̀lú ní méje méje àti akọ àti abo láti dá irú rẹ̀ sí láàyè lórí ilẹ̀ gbogbo nítorí ijọ́ méje sí i èmi ó mú òjò rọ̀ sí orí ilẹ̀ lé ogójì ọ̀sán àti lé ogójì òru ohun alààyè gbogbo tí mo dá lé èmi ó parun kúrò lórí ilẹ̀ Nóà sì ṣe bí gbogbo èyí tí Olúwa pàṣẹ fún un Nóà sì jẹ́ ẹni ẹ̀ẹ́gbẹ̀ta ọdún nígbà tí kíkún omi sì dé noah sì wọlé àti àwọn ọmọ rẹ̀ àti aya rẹ̀ àti aya ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ sínú ọkọ̀ nítorí kíkún omi nínú ẹranko mímọ́ àti nínú ẹranko tí kò mọ́ àti nínú ẹyẹ àti nínú ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ wọ́n wọlé tọ̀ noah lọ sínú ọkọ̀ ní méjì méjì àti akọ àti abo bí ọlọ́run ti fi àṣẹ fún noah ó sì ṣe ní ijọ́ keje bẹ́ẹ̀ ni kíkún omi dé sí ayé lé ẹgbẹ̀ta ọdún ọjọ́ ayé noah lé oṣù kejì ní ọjọ́ kẹtàlélógún oṣù lé ọjọ́ náà ní gbogbo ìsun ibú ńlá ya àti fèrèsé ìsàn omi oòrùn sì ṣí sílẹ̀ òjò náà sì wá sórí ilẹ̀ lé ogójì ọjọ́ àti ogójì òru lé ọjọ́ náà gan ni noah wọ inú ọkọ̀ àti sémù àti ámù àti jáfẹ́tì àwọn ọmọ noah àti aya noah àti àwọn aya ọmọ rẹ̀ mẹ́ta pẹ̀lú wọn àwọn àti gbogbo ẹranko ní irú tirẹ̀ àti ẹran ọ̀sìn gbogbo ní irú tirẹ̀ àti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ ní irú tirẹ̀ àti gbogbo ẹyẹ ńlá ní irú tirẹ̀ àti ẹyẹ gbogbo àbíyè wọ́n sì wọlé tọ Nóà lọ sínú ọkọ̀ méjì méjì nínú ẹ̀dá gbogbo nínú èyí tí ẹ̀mí ìyè wà àwọn tí ó sì wọlé lọ wọ́n wọlé ti akọ ti abo nínú ẹ̀dá gbogbo bí ọlọ́run ti fi àṣẹ fún wọn olúwa sì sé mọ́ ilé ìkún omi sì wà lé ogójì ọjọ́ lórí ilẹ̀ omi sì wú sí i ó sì mú ọkọ̀ fò sókè ó sì gbéra kúrò lórí ilẹ̀ omi sì gbilẹ̀ ó sì ń wù sí gidigidi sórí ilẹ̀ ọkọ̀ náà sì fò sókè lórí omi omi sì gbilẹ̀ gidigidi lórí ilẹ̀ àti gbogbo òkè gíga tí ó wà ní gbogbo abẹ́ ọ̀run lé abò mọ́lẹ̀ omi gbilẹ̀ sókè ní ìgbọ̀nwọ́ mẹ́ẹ̀ẹ́dógún a sì bo gbogbo òkè ńlá mọ́lẹ̀ gbogbo ẹ̀dá tí ń rìn lórí ilẹ̀ sì kú ti ẹyẹ ti ẹran ọ̀sìn ti ẹranko ti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ àti gbogbo ènìyàn gbogbo ohun tí èémí ìyè wà ní ihò imú rẹ̀ gbogbo ohun tí ó wà ní ìyàngbẹ ilẹ̀ sì kú ohun alààyè gbogbo tí ó wà lórí ilẹ̀ lè a sì parun àti ènìyàn àti ẹran ọ̀sìn àti ohun tí ń rákò àti ẹyẹ ojú ọ̀run wọ́n sì run kúrò lórí ilẹ̀ noa nìkan lé ó kù àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀ omi sì gbilẹ̀ lé ayé ní àádọ́jọ ọjọ́